نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لما أدقى فضاء الله سبحانه وتعالى يا سيدي الله سبحانه وتعالى لقيا وإجراء ألقى جوكة شفوة إجراء الإسلام إجراء الإيمان إجراء العافية ìdíra sí Ramadan 1447 ìkí ọlọ́run ìgé ọlọ́run kan bá nàbẹ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ìyọ́nú ọlọ́run kan bá wọn alẹ́ ànábì àwọn sàbí ànábì àtúgbò àwọn tó bá tẹ̀lé wọn ìdọ̀jà kìyàmà lérí dáadáa àwọn tó bá tẹ̀lé dáadáa tó dìjà kìyàmà ní òní tó ń ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù Ramadan 1447 àtúnpàdé lérí ètò yín ètò wa ètò fèrè àrùbí ànàbọ̀wà eléyìí tí ó máa gorí afẹ́fẹ́ ní ojoojúmọ́ oṣù Ramadan látago mọ́kànlá tó fi di aago méjìlá ní òní inshallah subhanahu wa ta'ala a tún bọ́ síbi ètò pẹ̀lú ojú ọ̀tún nínú àwọn afa àwọn tí wọ́n kúkú sí jọ́nà lọ́wọ́ balẹ̀ kíọ́lá ní ojú ọ̀nà níbi Muhammad sallallahu alayhi wa sallam ní àwùjọ wa ní ìlú Ìlọrin bíi àti gbogbo Nàìjíríà káfàtà wọ́n sì jẹ́ eléyìí muassasatu adilu nasiha fadilatu sheikh al-imam kamauddin abdulrahim lẹ́kẹ̀ bá asalaamu asalaamu alẹ́. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum asalaam wa rahmatulahi wa barakatu. naam imam ní àná a sọ̀rọ̀ nípa fikul asma wa sifat ah. nípa bó láti gbàgbọ́ yìí àwọn ọkọ̀ ọlọ́run àti òyìn ọlọ́run bọ̀ lónìí àwọn kí n bá wa yà síbòmí òun ni ìdájọ́ tó rò mọ́ àbí àwọn apá kan tó yẹ lè sọ tán ah, ẹ lè sọ tán àwọn apá kan nínú àwọn ìdájọ́ tó rò mọ́ aṣọ wíwọ̀ ọkùnrin àti aṣọ wíwọ̀ obìnrin nínú Islam hmm. because káfíà ló wọṣọ màá sọ lóun mẹ́rin ní ìwọṣọ ní Islam ó wọṣọ ni àmọ́ ní Islam kò wọṣọ obìnrin ní ìbẹ́ tó wọṣọ lójú ara rẹ̀ àmọ́ ní Islam àárí àní. òhun ló rìn nínú Islam bẹ́ẹ̀ lọ́kùn mẹ́ẹ̀ tó wọṣọ àmọ́ ní Islam kò wọṣọ òhun ló rìn tó tó fi sí òhun ara rẹ̀ kalẹ̀ gbogbo àwọn ọ̀nà yìí àwọn kọ̀ọ̀kọ̀ọ̀ yẹn afẹ́kẹ́ bá wà yá síbẹ̀ barakallahu fikum. الحمد لله الذي أسبغ علينا نعمه ظاهرا وباطنا والصلاة والسلام على خير خلق الله نبينا محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nígbà tí a ti dá ọpẹ́ fún olúwọba Allah tèmi náà tún sì kejì mi lórí pé ká dúpẹ́ fọ́lọ́run alhamdulillah lórí ìdẹ̀ra tó ṣe fún wa lè kà ọjọ́ sí pé ohun tí a fẹ́ fi sọ̀rọ̀ lónìí náà lórí ọ̀kan dẹ̀ra inú dẹ̀ra tọ́lọ̀ sí fún wa náà Allahu akbar òun náà ni aṣọ wíwọ̀ hmm. àwa nìkan kọ́ ni ẹ̀dá tọ́lọ̀ bá dá hmm. ṣùgbọ́n ẹni tí ọlọ́run pọ́n lé jùlọ wọ́lá kàdíkà rọ́mná balẹ̀ ádámà hmm. ọlọ́run ni aṣàpọ́nlé fọmọ ádámà nínú àpọ́nlé tọ́lọ̀ sí fún wa ni pé àwa tó fi kan àti gbogbo ara ọlọ́run dá ẹran àwọn kan ni aṣọ wọn gbogbo àwọn ẹran àwọn kan bẹ epo hmm. lọ́lọ́ fi sí aṣọ ara tí wọn hmm. gẹ́gẹ́ bí ìjàpá àwọn ìgbín ìkarahun àwọn nǹkan wọn lọ́lọ́ fi sí aṣọ ara tí wọn ejò náà òun náà ní èyí tó lọ́ọ̀ fi ṣe aṣọ tiẹ̀ wọ́n hmm. láwọn tó máa ń bọ́ lẹ́gbàá mi ó ní ọbọ̀ sọ́ọ̀lẹ̀ ó ti yé nìsín wọ́n lọ́n ṣe ìṣẹ́nu ọlọ́run ṣe àwọn lọ́jọ́ ní tọ́já sí pé èyí tó bá ti wà lára wọn náà ló lára wọn kì í ṣe pààrọ̀ kí ẹ bá ṣe ọ̀gà ó tún máa ń gbá sọ aláṣọwọ́ tí ó fi kọ́ lọ́sọ̀wọ̀ tí ó ṣe jẹ́ òun nìkan ni ṣùgbọ́n à tàbá wò pé ta lọ́lọ́run sí ìkẹ́fújù lọ́lọ́run kẹjù tó pé lára kẹ́hùn náà ni aṣọ tí ọlọ́run sì fún wa ara kí ọlọ́run ni ara jẹ́ ọlọ́run ọba náà sì tó ní pẹ̀lú hmm. ọlọ́run ọba àlíkẹ́ ọlá ó ní yába ni ádámà hmm. ẹ̀yin ọmọ ádámà hmm. qad anzalna alaykum libasan yòwárí sàù àtìkò ọlọ́run ni aṣọ aṣọ kalẹ̀ fún yín adáṣọ fún yín tẹ́mọ̀ mm-hmm. sí kí ni tẹ́mọ̀ mm-hmm. fi bo òwò ara yín wàárí sàù àtìkò àtìkò wàrí ìṣà wákanáà wàrí ìṣà kó tún máa jẹ́ ọ̀ṣọ́ ẹwà fún yín mm-hmm. wàlìbáṣọ taqwa zalika khairun ẹwà rí aṣọ bẹ̀rù ọlọ́run òun lèyí tó ga jù tó lóore jù gbogbo olóyìn nǹkan ذلك من آيات الله لعلهم يذكرون إليه نمع يلون باكنان ويموت لقبواسي لون يا بني آدم أيوم آدم لا يفتننكم الشيطان أما جي شيطان يقو فتنة باي تقوى على باي كما أخرج أبويكم من الجنة كما بيسين لي أما بابا إنجا جيكو لالجنة آدم أسيوا ينزل عنهما لباسهما أو ọgbà sọkò lára wọn ọgbà wọn sí òò ó ti ya ọmọ sọ̀rọ̀ àti ìhìmá hmm. ó lè rí òhò ọfẹ́sàn tí ó ayà ilé ti ronú sí gan ẹ pé gbogbo tábà mọ́ sọ náà mọ̀ darí lọ bá ayà yìí ti ní sí hmm. ìtàní hmm. ó fi ìlara tó ní pẹ̀lú ádámà ó sì sọ wọ́n sí òhò ẹni tó ṣe bẹ́ẹ̀ fún bàbá sáwà ni a ń ṣe bẹ́ẹ̀ ni <laughs> àwọn yóò ọhụrụ. bẹ́ẹ̀ fún ànábì ọlọ́run ànábì ọlọ́run dídá ànábì ọlọ́run òdí nísìn sáwà ni wà ní ṣe bẹ́ẹ̀ fún ẹ̀yìn oríṣi ọlọ́run nínú tí ò sí tàbí ṣùgbọ́n bẹ̀ pé ìdẹ̀ra ńlá òun ni ọlọ́run fi aṣọ fi ṣe fún àwọn ọmọ ja'ala lakum mimma khalaqa zìláàlà ọlọ́run ni òun lòun ṣe fún nínú tí ó dá ìyá mọ̀ fi ṣe gbòógì wa ja'ala lakum minal jibali àkìláàlà ó tún ṣe lé fún nínú níbi òkè wa ja'ala lakum sarabila taqikumul harra hmm. ọlọ́run sí aṣọ fún yín hmm. kí ẹ máa fi dá gbogbo ìbora yín tó hmm. mọ̀ sọ níbi ìgbónára wa taqikum eh, wa sarabila aṣọ tẹ́ mọ̀ wọ̀ tí ó mọ̀ sí jẹ́ aṣọ ààbò tẹ́ mọ̀ sí ti fẹ́ dára yín bí ogún hmm. ọlọ́run ni kàdálíkà hmm. yutimmu ni'matahu alaykum la'allakum tuslimun hmm. ọlọ́run bá ṣe pé ìdẹ̀ra rẹ̀ lẹ́yìn lórí rí o ẹ̀lẹ́yìn fi ń yé pé kò sí tàbí ṣùgbọ́n pé ìdẹ̀ra ní aṣọ wíwọ̀ jẹ́ ọlọ́run bá ló sì sí fún wa ọlọ́run ni fa in tawallaw tẹ́ bá gúrí pé ẹ̀ní ṣe tọ́lọ́run ẹ̀ní juwọ́lẹ̀ fọ́lọ́run fa innama alayka al-balagul mubin ànábì tó kàn wọn ni sáàjíṣẹ́ fún wọn hmm. sáàjíṣẹ́ fún wọn jíṣẹ́ hmm. fún wọn tiẹ̀ ya'rifuna ni'matallahi thumma yunkirunaha wa aktharuhum kafirun hmm. wọ́n mọ ìdẹ̀rẹ̀ Ọlọ́run wọ́n sì ń takò ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ wọn kèfèrí ni wọ́n aláìmoore ni wọ́n tó fi jẹ́ sí gbogbo tábà máa sọ lórí ìdájọ́ aṣọ wíwọ̀ a máa sọ lábẹ́ pé èyí tá yóò mọ̀ túmọ̀ sí pé à ń dúpẹ́ fọ́lọ́ hmm. èyí tí ọba ti wá bá tó ń ṣe ọlọ́run mu lábẹ́ pé àsìkìn ayé aláìmọ́re nìyẹn ká má máa kó sí abẹ́ pé wọ́n má bẹ̀rẹ̀ lọ́wọ́ wọ́n sì ń takò ọ̀pọ̀lọpọ̀ wọn aláìmọ́re ni wọn. Hmm. ya'rifuna ni'matallahi thumma wa hmm. ní òun lọ́lọ́run fi aṣọ́wíwọ̀ sí fún wa gbogbo tí bá tí wá ń jẹ́ dàá ní ọlọ́run náà ló sí eléyìí tí ó ti àyàtà mọ́ọ̀lì ó ti tọ́ka lórí aṣọ gẹ́gẹ́ hmm. àwọn nǹkan míì tí wọ́n ń bẹ náà àyà mí náà ń bẹ tí kú gbogbo tí ń jẹ́ dàrá ìjẹrapọ̀ pátápátá tọ́lọ́ ní kíni wà máa bí kún kò sí dàrá kan tó ń bẹ pẹ̀lú kò sí fún ọlọ́run ó bùkátà sí ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó bùkátà sọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run òun náà ní gbogbo ìdẹ̀ra wọn kálò síbi tọ́rọ̀ ń fẹ́ hmm. bọ́nà sì fẹ́ kálò kálò hmm. ìtọ́fẹ́ káwọ̀ lásán ni káwọ̀ èyí tí ọ̀fẹ́ káwọ̀ kásìkí ní lájìnà sí hmm. ọ̀nà tó fẹ́ kó kágbàwọ̀ òun náà ni kágbàwọ̀ ó pé àárò pé ìpìlẹ̀ aṣọ aládàá ni ó ti ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìbádàá máa ń wọ̀ èèyàn máa ń tara aṣọ tí ó dọmọ àlìjẹ́nà ní tara sọ wíwọ̀ tí ó dọmọ ẹ̀dá ọlọ́run bá kọ́ sọ wa ń bẹ̀ bí àwọn nǹkan yẹn bí ó ṣe lọ ó nìyẹn. na wọ́n ní aṣọ wíwọ̀ ìran méjì ni hmm. ìran àkọ́kọ́ èyí tó jẹ́ làlórí hmm. èyí tó jẹ́ làlórí òun ìran àkọ́kọ́ ní aṣọ hmm. òun náà ni tí yóò fi bo òwò ara ẹni gẹ́gẹ́ lọ́n sọ pé libasun yuwari sawatikum aṣọ tí ó bo kíni tí ó bo òwò ara yín òtí hmm. túláàsì ni èèyàn gbọ́dọ̀ bo kíni ó gbọ́dọ̀ bo òwò ẹ̀ rọ́mì hmm. èèyàn o nígbà ara bá ti rọ́mì èèyàn tí ò bo òwò rẹ̀ ó ti sọ̀rọ̀ ìjọ́nà tó ẹranko ní máa ń ṣe alẹ́ òun ni ò láṣọ tẹ́jọ́ wọ̀ ẹjọ́ nìyí nígbà tí èèyàn bá ti wá di pé ìrìnsí òun náà ń ṣe alẹ́ káàkiri òun náà ti di kíni ó ti fẹ́rẹ̀ jẹ́ ẹranko ni ìláyẹ̀kà kálẹ̀ àmì àmì wọ́n ti dàbí ẹranko hmm. wọ́n ni wọ́n àbọ́lù pọ́rọ̀ wọn sì jẹ́ òun nìyẹn bákan èyí tọ́jú ọ̀ṣọ́ lọ́nà fi ní wà ní ṣá mm. àti ọ̀ṣọ́ tẹ́mọ̀ fi sẹ́wà ó ti nísìn wọ́n lè tọ́wà lékè gbogbo ẹni pé aṣọ ìpáyọ̀ náà gbogbo ẹ̀nà bùkátà sí ní mm. ìpáyọ̀ náà ọba ló ṣe pàtàkì àti ìmánì àti ìní àṣàjẹ́ mm. gbogbo yìí ó pàtàkì gan na wọ́n ní kí ló dé tà fi wọ́sọ gan kí ló dé tà fi wọ́sọ nínú tà fi wọ́sọ náà ni pé láti gbòòrò ara wa gẹ́gẹ́ bá ti sọ alákọ̀ọ́kọ́ nù lẹ́yìn náà láti dáàbò bo ara wa níbi ooru àbí mm. òtútù níta máa fi ohun tá a máa fi sí gíní tá a máa fi wọṣọ ohun nìyẹn. ẹ máa ṣe alẹ́ sínú ẹ̀rù òun mm. pa òun <coughs> pa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni òun tó bá ti tó mú òun tó wára rẹ̀ bẹ́ẹ̀ni. Mm. bákan náà a tún wọṣọ látara pé a fi ń dúpẹ́ kí ni orí ọlọ́run pé ìdẹ̀rọ ọlọ́run bá ní tí a fi ń dúpẹ́ orí ọlọ́run ara rẹ̀ náà tún ní ọ̀fà tí a fi ń wọṣọ. látọ̀dọ̀ Mu'awiya bin Haida al-Kushairi radiyallahu anhu. Hmm. Ọlọ́run ní ìrísí ọlọ́run, awratuna ma na'ti minha wa ma hmm. nazar. Hmm. Owó wa, èwo ni a pamọ́ ń bẹ̀, èwo ni àní pamọ́ ń bẹ̀. Ànábì wa ni, ihfaz awrataka. Sọ òhun ara rẹ̀ dáadáa, illa min zawjatik, aw ma malakat yaminuk. Ìyàwó rẹ̀ kò sí nǹkan tí ò lè rí lára rẹ̀. Ẹrú lóbìnrin tí yọ sí kíni tó ti ń súnmọ́ mm-hmm. ó ti ní ìsìn òun náà ó free lẹ́yìn àwọn méjèèjì yẹn kò sí wọ́n kò mm-hmm. ọkọ àti ìyàwó ni wọ́n free síra wọn kò sí tí mo lè rí mm-hmm. láàrin ara wọn àbúrò mi ni àbúrò mi ni kò sí àbúrò mi ni pé ọ̀rọ̀ àwọn obìnrin sóbìnrin ọ̀rọ̀ padà ibi tí bàjẹ́ tún wà ni àwọn ìyá mm. fáwọn ọmọ wọn wọ́n ti bàjẹ́ kínní òjò wọn ò sì tókùn ní àtẹ̀lẹ́kọ̀ ìsìláàmù òun náà lọ fa ìyẹ́mọ̀ ọgbọ̀n ẹ̀rọ ní oṣù ní ilé láti nìkan lẹ́wà rẹ̀ àwọn ọkùnrin sì nígbà tí sí gèlètè yìí nínú àwọn nǹkan tí ó burú jẹ́ òun nìyẹn hmm. ká lọ mọ̀ pé ìpìlẹ̀ nípa aṣọ wíwọ̀ hmm. ìpìlẹ̀ rẹ̀ káwọ́ sọ mm, al-aslu fil eh, manafi eh, al-ibaha al-ibaha mm. kò sí níta lè wọ̀ nínú aṣọ kò sí níta lè lò nínú aṣọ mm. ṣùgbọ́n ìpìlẹ̀ nu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyí ta bá rẹ̀rí fún tọwọ́ ní irú aṣọ báyìí o ẹ lè wọ̀ o ẹ jìnà sí o jẹ báyìí o àbí nǹkan báyìí báyìí o èyí ta bá ti rẹ̀ fún òun lámọ̀ yọ kú ní. àbí irú aṣọ báyìí bá wọ̀ lálẹ́ bẹ́ńbẹ́ o. Eh, àbí èké bẹ́ńbẹ́ àbí nǹkan láàmà sọ́ra fún láàjìnà sí hmm. nínú àwọn asọ̀tà níṣẹ́ ọlọ́run bá ní <coughs> àkọ́kọ́ náà àyà kọ́ra nìkan bẹ́ẹ̀ ọlọ́run ní ó wà lẹ́sí kọ́lá pọ̀lápọ̀ máa fi àrùdí jẹ̀mí à ọlọ́run bá ló dákun gbogbo tí ń bẹ̀rẹ̀ rẹ̀ pátápátá ló ṣe ní àláàrí fún yìí èyí tí ọba wá ní nínú ọtọ́ ajára èyí tí ọba ajára mú bẹ́ẹ̀ yóò wá fa àyọ̀ pé tọ̀ eléyìí ẹ sọ́ra fún eléyìí ẹ jìnà sí eléyìí ìbínú ọlọ́run wa ń bẹ ìyẹ́ ọlọ́run wa ń bẹ yóò sì sọnù ọlọ́run ní tó sọ mọ́ pé kóòlù من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق سو pé ta ló fẹ́ sí ní àlàálì ní àrámù ọ̀ṣọ́ ọlọ́run tó lọ mú jáde fáwọn orí ẹ̀ mm. àtàwọn àrísìkí mm. tó jẹ́ àlàálì mm. qul hiya lilladhina amanu fil hayati dunya sọ pé fáwọn mùmínì láyé àjẹ́ sí pé mùmìnì náà tọ́lọ̀ ń bá kẹ́ kó jẹ́ kí wọ́n máa rí kí ni àmìtọ́lọ̀ lára rẹ̀ mm, mm. kọ́mọ̀ máa rùn pa àti ààrẹ à ń ṣe mm, àyẹ́ máa ń sọ̀sọ́ ó jẹ́ nìsí iná láàrin ni jẹ̀mílù ìṣègbè jàmáàlì ọlọ́run bá rẹwà ó sì fẹ́ kí ọmọ sì kí ọmọ sọ̀sọ́ kí ń sakọ́ ó ti nìsí torí ẹ̀ ẹ̀tọ́ ni fún aláàdí ni fún yín fáwọn mùmìnì gan ni ọkọ́ lẹ́tọ̀ọ́ sí jù ó ti nìsí tọ́wọ́ adìẹ kọ́ọ́lì sọ̀tán yẹ́wọ̀n mọ̀lìkìyàmọ̀ tọ́wọ́ adìẹ kìyàmọ̀ àwọn nìkan ní ló kù fún báwọn kò sí ẹlòmíì tó lè lẹ́tọ̀ọ́ sí ma torí pé gbogbo tí ń jẹ́ orí aṣọ yìí náà kò mọ lórí mùsùlùmí nìkan láyé rí lọ́dọ̀ kìámà ó ti di gan àti oúnjẹ aláàlú gbogbo ẹ̀mọ́ pátápátá mọ̀mìnì nìkan ló kù tí ó lẹ́tọ̀ọ́ sí kìámà kadhalika nufassilu al-ayat liqawmin ya'lamun hmm. Hmm. bá a ṣe ń sàlàyé àmì ọlọ́run ọba fún yíyé kéékèé lélẹ́yìí fẹ́ni tó bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ mà tó sì fẹ́ tẹ̀lé tí ń jẹ́ òdodo hmm. báyìí ni ọlọ́run ọba ṣe sàlàyé nípa pé aṣọ wíwọ̀ ìpìlẹ̀ rẹ̀ òun náà ni pé aláàlì ni ìtọ́tọ́ ni ẹ̀tọ́ ni aláàlì ni àkáwọ́ sọ ẹ̀yìn mọ́ pé a kàn kíyèsí pé aṣọ táwọ̀ yìí hmm. gbogbo òfin tó àwọn òfin á di aṣọ wíwọ̀ hmm. ó ní àwọn òfin àwọn mẹ́jẹ̀mú tó dè hmm. èyí ra gbọdọ̀ mọ́ kíyèsí ó ti níṣẹ́ tábà wá ń ka àwọn nǹkan wọ̀nyẹn nísìn àánú máa fà pé ajẹ́ péré eléyìí tó bá ti jẹ́ báyìí ní ilé wọ̀ tó bá jẹ́ báyìí ní ilé wọ̀ nínú àwọn aṣọ tí a lè wọ̀ tí ṣẹ̀rẹ́ àṣẹ ní haramu fún wa wọ́n ní pé gbogbo aṣọ tó bá jẹ́ pé kèfèrí ni wọ́n máa ń wọ̀ kèfèrí nìkan ti mọ̀ pé náà aṣọ àwọn kèfèrí bí wọ́n sì mọ́ múra lélẹ̀ mm. irú mùsùlùmí ọ̀gbọ̀n kí ni gbọ́dọ̀ múra bẹ́ẹ̀ kò dọ̀ wọ́rọ̀ aṣọ bẹ́ẹ̀ mm. kọ́lá wọn pé fìlà lásán tọ́yà mm. fìlà àwọn kan bẹ táwọn obìnrin ń débà ń dé torí pé ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní man tashabbaha bi qawmin fa huwa minhum ẹni yóò tó bá ti ń kọ́ sí ìjọ kan àwọn kankan yóò dára wọn ni o níbi ìrìn kòṣèrọ́ ma àhùn wọ́n jọ kó wọn papọ̀ láì kìí àmà ní tó tí nìsì tó dé dára kọ́sì sí ni pé ká máa wo kèfèrí kọ́sì ká máa wo aṣọ tí bá wọ̀ wọ́n á sọ tó bá jẹ́ sí pé a ti mọ̀ pé mùsùlùmí kèfèrí gbogbo náà wọ́n jọ wọ̀ hmm. kìí ṣe kódà wà fún kèfèrí nìkan ìyẹn hmm. kò sí láìfi ní ibẹ̀ bákan náà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó rí aṣọ kan lọ́rùn ọ̀kan náà sàábí Abdullahi bin Amuru wọn inna hazihi min siyabil kuffar hmm. fala talbasha ilé nínú àwọn aṣọ kèfèrí ni ọgbọ́dọ̀ ní ní ọgbọ́dọ̀ wọ́ ọgbọ́dọ̀ wọ́ ó ti rí sìn náà bí àwọn nǹkan yẹn bó ṣe jẹ́ òun nìyẹn bákan náà aṣọ tó bá jẹ́ sí pé ó fún hmm, aṣọ tó bá fún tí ó mọ̀ fi gbogbo eríkì ara hàn bọ́dì hàn ìyẹn gbọ́dọ̀ sí kíni ìyẹn gbọ́dọ̀ wọ́ atọ́kùnrin àtòbìnrin hmm. bákan náà bá jẹ́ sí pé ó gbé lógbò kìfìrí dání hmm. gbogbo àwọn kìfìrí wọ́n hmm. wà lára sọ́wọ́ àgbẹ̀gbẹ̀dé ni àgbọ̀dọ̀wọ́ gẹ́gẹ́ bí aṣọ tó lágbélébù hmm. àti tó bá tó jọ ìtìnísìn àbí aṣọ tó gbé fọ́tò abẹ̀mí nǹkan tí wọ́n ní fọ́tò tọ́jẹ̀ nǹkan abẹ̀mí ẹyẹ ni ẹja ni ẹranko ni èèyàn náà ni gbogbo tí ó bá jẹ́ ń bẹ̀ wọ́n á pé fọ́tò ilé lásán náà ni àbí fọ́tò oko àbí bọ́ọ̀lù èèyàn eh, eh, bí kíní gbogbo báwọn òsílẹ̀ fi bi àwọn yẹn àmọ́ ìbájá abẹ̀mí nǹkan mm, abẹ̀mí eh, ẹnìkan tó bá jẹ́ nǹkan abẹ̀mí kọ́lá àbọ̀ jẹjọ ọmọ wọ aṣọ bẹ́ẹ̀ kọjá ẹni abẹ̀mí ẹnìkan abẹ̀mí kọjá ọmọ wọ. now <coughs> eléyìí tiẹ̀ aṣọ àlàálì ìwọ ní fọkùnrin kọ́ wọ̀ mm, aṣọ àrí yìí eh, eh, àbí àlàálì náà mọ̀ ń pè ní lára rí ìlànà àrí rí alárì ni yorùbá máa ń pè aṣọ alárì ọlọ́pàá náà pè ní slick àbí nǹkan ìtọ́ jẹ́ aṣọ ló jẹ́ òríjìnà kì í ṣe àwọn yẹ̀kúrẹ́díò mm. mm. àwọn aṣọ yẹn èèyàn gbọ́dọ̀ wọ̀ mm. torí pé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ní la talbasul harira fa innahu ma labisahu fi dunya lam yalbashu fil akhirah ẹ má wọ aṣọ alárì o ẹni tó bá wọ láyé kò ní wọ láyé kìámà kí ni mo kò ní wọ láyé kìámà ìkan méjì ló túmọ̀ pé bóyá torí pé ọjọ́ wà láti àmọ̀ yóò jọmọ àlìjẹ́nà bóyá òun ò ní jọmọ àlìjẹ́nà àbí lọ́kọ̀ọ́sọ̀ wà ń bẹ̀ <laughs> àbí tó bá sì jẹ́ bẹ́ẹ̀ bóyá nu tí ó fi já pọn lé tí ó fi ní àgbègbè aláìsí àmọ̀ òun ni irú aṣọ bẹ́ẹ̀ olè mọ́ni ọlọ́run ìgbàlá ọkàn ló fẹ́ súnmọ́. na bákan náà anabi muhammad ó lẹ́ni tí máa hmm. wọ́sọ àláàrì ẹni tí ò nípin kankan láti yàmà hmm. òun ni máa wọ́sọ àláàrì aṣọ àláàrì hmm. àwọn ò sí aṣọ yìí lẹ́tọ̀ọ́ àyàfi fún ẹni tí ó bá ní àrùn lára tó fẹ́ fi ṣe gẹ́gẹ́ bí kúrò ní eh, kí ni ṣé kúrò náà kọ́ ni. àbíwá aka eh. ṣé kúrò náà kọ́ lápè adẹ́tẹ̀ bí kúrò náà àbí ká ní. Eh, àwọn ohun tí máa ń mú eh, chicken pox àbí wọ́n máa ń pè eh. àbí wọ́n máa ń pè wọ́n tí máa ń mú àwọn ọmọ yẹn náà ó ti ní ìta ojú títà títà títà títà irú títà wọn àwọn ọdún nǹkan bá wọn aṣọ àláàrí tó jẹ́ aṣọ gidi nínú ìmọ̀ ń jẹ́ ìwòsàn fúrú àwọn àwọn awọ báyìí tí wọ́n bá wọ̀ sí hmm. wọ́n ní ànábì sí ẹ̀dẹ̀ níbi eléyìí hmm. gẹ́gẹ́ bí àdísì Anas bin Malik radiyallahu anhu ó ní anna nabiyya sallallahu alayhi wa sallam رخص لعبد الرحمن بن عوف والزبير في قميص من حرير من حكة كانت بهما قل يا نبي سجه fún abdulrahman bin auf àti zubair látara pé kí wọ́n wọṣọ àlárí látara pé bí kúrú náà àbí kankan tí ń bẹ lára wọn tí kò sí kí tí kò sí tí kò dà pé kí wọ́n wọ̀ láti fi tọ́jú ara wọn tí ó bá sí ìyẹn bẹ́ẹ̀ èèyàn lè wọ̀ àyàfi wọ́n lè tí ó bá ju bí ọmọ ìka mẹ́ta lọ náà kàn fi sára sọ pé ìyẹn náà kò sí láìfi ní ibẹ̀. náà nínú èyí tí ó kó ọkùnrin sínú àtobìnrin òun ni pé aṣọ tí yóò bá wọ̀ hmm. ẹ̀wẹ̀ a ní ọkùnrin alóbìnrin ọkùnrin lásọ tiẹ̀ obìnrin náà ni lásọ tiẹ̀ ṣùgbọ́n kí ọkùnrin kó wá máa wọ aṣọ obìnrin hmm. máa sí ni ọmọ ọwọ́ tọkùnrin eh, ilé yìí gbogbo obìnrin ló ti di jàrá bí ọkùnrin lójú wọ̀ nísìn ó burú jẹ́ púpọ̀ ọ̀la obìnrin ò tún gbé agbádá sọ́run <laughs> agbádá ọkùnrin bàtà máa yàrá wọn ṣe ìyàwó gúúpù obìnrin báyìí wọ́n ah. wá gbé agbádá ọkùnrin sọ́run ẹ̀wọ́n gbọ́ tá lóbi sọ àdìsí hmm. abdullahi ibn abbas hmm. radiyallahu anhu hmm. ó ní la'ana rasulullah sallallahu alaihi wa sallam almutashabihina bir rijali minan nisa ah, ah, almutashabihina minan rijali bin nisa ó ní ibi dandan náà ìrẹ́bí sẹ́bi lé gbogbo ọkùnrin tí bá ń kọ́ sí obìnrin alùmùtàṣà bí ha ti nínà nìsá ìbẹ̀rẹ̀ ìjáàl àti gbogbo obìnrin tó náà bá ń kọ́ sí ọkùnrin hmm. náà tani ọlọ́sẹ̀ nìyí àmẹ́jọ ọmọ sọlọ hmm. sọ pé ilé kọ́lá náà bí bá débẹ̀ ẹgbẹ́ wà máa yàn tí kò á hàwá ìbúra ìlà wáyé yóò hà kì í sọ̀rọ̀ fẹ́nu wáyé ni táwọn àwọn yorùbá sì sọ pé yóò sẹkọ̀ọ́sẹ́ kí ni àdúrà tó ní lára ju kí ni lọ gbèpè lọ ọlọ́wọ́n sì yẹn tẹ́rí gbèpè àwọn ọmọ ọlọ́pọ̀ kan ọmọ jẹ́ tẹ́rí gbèpè <laughs> tẹ́rí gbèpè àwọn ọmọ ọlọ́tò rọ́tò rọ́jọ́ ẹnìkan bẹ̀rẹ̀ àdúgbò wọn gbèdé tẹ́rí gbèpè tẹ́rí gbèpè ti wá jẹ́ ọ̀rọ̀ tẹ́rí gbàdúrà mọ́ tẹ́rí gbèpè <laughs> nítorí ẹ̀ gbogbo ọkùnrin tí bá ń wọ aṣọ obìnrin àbí hmm. bàtò obìnrin àbí hmm. ṣòkòtò obìnrin hmm. ó ti di kẹ́rígbòkò bákan náà ni obìnrin tí wọ́n jàlábí ọkùnrin tí wọ́n gbádùn ọkùnrin tí wọ́n bàtà ọkùnrin ó ti di kí ni àbí ń dé fílù ọkùnrin. ẹ bá a fi kankan mọ obìnrin tí wọ́n sọ ọkọ ẹ̀. <laughs> tọ̀ tí wọ́n sọ ọkọ ọkùnrin bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ó ti jẹ́ pé ọkọ̀ àwọn ọkùnrin náà jà bí àtàwọn fi ń sunkùn lápá obìnrin náà ìjọba eh, kò ní ilẹ̀ lọ́kọ́ àtọkọ ní àti tọmọdé ní àti ti bàbá lọ bá wọ̀ ní gbogbo ẹ̀ náà ni gbogbo tẹ́rígbèpè ní ọlọ́pàá sí àníkè ní àmì tẹ́rígbèpè láàrín Allahu al-mutashabbihina mina rijali bin nisa'i wal mutashabbihati mina nisa'i bin rijali Hmm. ọ̀rá hmm. pé hmm. ní èdè láwà kìí ṣe tàbí mọ́ wá fún gbogbo ìwíwá àmọ́ ìjọba ìrìn àrí ó ti tó káàrẹ̀ sọ́ra fún ìyẹn sọ́ra fún irú ẹ̀ àṣà burúkú ni kìí sàṣà tó dá rárá ẹ̀sìn wa yóò sí kíni kò fara mọ́rú ẹ̀ kájìnà sí bákan náà nínú tẹ́yẹ̀ tó gbọdọ̀ sọ́ra fún eré iná kọkùnrin àtobìnrin sínú òun náà ni pé wọ́n ń pe aṣọ kan ní ìdìbásù àṣùrọ̀ ìdìbásù ṣòro kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun ni aṣọ tí wọ́n wá dá yàtọ̀ láàrin ẹgbẹ́ hmm. láàrin ìlú tẹ́rí nìbáṣù ṣúrọ̀ yìí hmm. ọ̀nà méjì ní ma ń wà aṣọ tó wọ́n jù ó hmm. ti yé tí ó gbé ọjọ́ wà gbé ìwọ̀n nìkan tó eh, eh, eh, ìwà sáré tó èyí wọ̀ yìí ṣe bóyá mílíọ̀n kẹnu ó ti ní ìfẹ́ òun nìkan lọ́wọ́ dá wà láàrin ọdá òtòdójú wá dàbò irú ẹ̀ nìbáṣù ṣúrọ̀ ni bákan náà kéèyàn wá wá aṣọ ìkísà olùdáwàgbà sẹ́yìn ṣé wèrè ni tó ni ó ti rísì òun náà ti rísì ìṣe ìgbàgbọ́ ìṣe ìbá ń bini ìbá ń ṣe rọ òun náà ní rẹ ẹni mi ti rọ tí mọ̀ mọ̀ hmm. tí mo rò sí sàkà kì í mọ̀ sí sàkà kì í jẹnu ọlọ́run. Hmm. àbí kọ́ wá máa wá pọ ẹ kọ́ wá wọ òde aṣọ ó ti rísì ẹni wà pà ní ẹni àdínnímọ̀ ní ẹni nǹkan ìbá ṣùṣù rẹ ni kí ló ń ṣe ọlọ́run bá ṣe ẹ̀dá àti tí kò wọ ọbẹ̀ náà bẹ́ẹ̀ni kọ́dà ìfẹ́ nínú tó tún ṣẹlẹ̀ ni pé hmm. gbogbo tó bá ti yàtọ̀ sí àládà àwùjọ tí yẹn wà tí ó pẹ́ àládà yẹn bá tako sí pé bí wọ́n ní bẹ́ẹ̀ sí mọ́ ń múra bí wọ́n sí mọ́ ń ṣe kó wá máa gbé nígbàtí a ti mọ́ bá ṣe ń wọṣọ ní àwùjọ tí wọ́n bí kéèyàn wá gbé ká ní àwọn bóyá Indonesia ní àbáwọn Somalia ẹ̀pẹ́ wọn máa ń rí ìró láìpẹ́ ìró láìpẹ́ ọmọ agbóhùn wa ọmọ ẹgbẹ́ ìrọ̀mọ́sálásí tọ́mọ àwòfin ní ṣẹlẹ̀ ah ìbára ibi kíni ìbára ìṣòro ìlú tí wọ́n ní ìlú tí wọ́n ní àmọ́rẹ̀ tí wọ́n ní àwọn èrò ìwọ̀ tó bá ṣe kí ni tó bá wọ lìbáṣù ṣòro ó ní máa ń lábìsà sọ́ọ̀bà ṣòro fìdúníyà hmm. àlìbásà hmm. olóòhù hmm. sọ́ọ̀bà mazalati yawmal qiyamah ẹni bá wọ aṣọ libáṣù ṣòro táwọn èyí láyé pẹ̀lú àlàyé tá a ti ṣèyí wọ́n wá dàlì kíyàmà aṣọ ìyẹ́ pẹ̀lú ọlọ́wọ́ bọ́ dàbọ̀ ọlọ́kọ̀ sọ wa ń bẹ́ níbi tí ó lágbára dé òun nínú ìta ti sọ lẹ́ẹ̀kan pé kọ́kànlọ́ ọmọ pọ́sí obìnrin tó bìnrin pọ́sí ọkùnrin tí obìnrin kan bá wọ agbádá tó wo tó dé fìlà tó wá láì ní èpèlé ó ti kọ́ ìfẹ́ méjì ó pọ́sí ọkùnrin tí ọmọ gbòkè ó tó wá wọ lùbáàsì sí wọn tí ó kún jẹ ní yẹpẹrẹ láti yá náà ó ti yóò rán gbòkè ó ti tó ajé ní yẹpẹrẹ láti yá náà látàrí wọ́n sọ tí káàkó ti dojúbò ó ti dojúbò ó tó wá wọ sọkùnrin ó tó wá sọkùnrin ó ti nísìn hmm. torí ẹ̀ bí nǹkan ó ṣe rí ni bákan náà látara libáṣù ṣúrọ̀ yìí eh, ó tún wá di pé a tún gbọdọ̀ fún ìná àpà hmm. ìwọ aṣọ àpà hmm. àbí ìwọ sọ fáàrí tí ọmọ ìjà sọ fáàrí hmm. Abdullahi bin Abbas radiyallahu anhu ó ní kul ma shit walbas man shit tó bá wọ̀ ní ẹjẹ́ nítorí bá wọ̀ ní kò mú mọ́ àkùtọ̀ àti ká ìsìnẹ̀tà ni nǹkan méjì méje kó kọ́ sí sí bọ̀ oníkíníkẹ́ hmm. náà sárọ́fù iná àpà ìlú àpà àwòmọ̀kìlà àbí ìmọ̀ sí fáàrí kí o jìnà sí nǹkan yẹn ìmọ̀ hmm. kó parun báyìí kí yẹn sọ́ra fún tí ọmọ sí kíni tí ọmọ aṣọ hmm. látara sárọ̀f iná àpà ni pé agbádá tẹ́lú mi ọjà báyìí bẹ́ẹ̀ àwọn èèyàn méjì wọ́n kò lápọ̀ méjì wọ́n kò lápọ̀ tó gbòó jẹ́ ẹni gan-an lọ́jọ́ fún ìgbẹ́kọ̀ rẹ̀ lọ́tọ̀ ó di oníṣì bákan náà ó wá sí dédé ìtànpè ní òyí ìsí pẹ̀lú ọkùnrin tí wọ́n pè ní kíni àlè ìsìbáàlù ìsìbáàlù ìsìbáàlù òun ni kí aṣọ ọkùnrin kọ kọjá kókósẹ̀ tó bá ti lè kọjá kókósẹ̀ ó sì dé kíni ó ti bọ́ sínú ìsìbáàlù torí pé ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní izratul mu'min hmm. ila ansofi hmm. saqayni hmm. aṣọ mòmí ní kí ni ìdajì ojúkun ni ìdajì ojúkun ìdajì kí ni ojúkun òun ni èyí tó lọ́lá jù nìyẹn ó sì ní máa asfala nínà ìkàdín nínà ìzá pàfìnà èyí yóò wá aṣọ tó bá ti lè bọ́ sísàlẹ̀ kókósẹ̀ ẹsẹ̀ náà sí kí ni Hmm. yóò jẹ yàná ó ti rí ìsìn pé èrè kan ló bá dé ẹgbẹ́ náà tá a bá tẹ ẹ̀gbọ́n ni pé israel mọ́mí hmm. aṣọ mùmìnì mùmìnì mùmìnì òdodo mùmìnì òdodo òun ló wọ́n máa rẹ̀ wọ́n máa rẹ̀ ṣe ní kọ́wọ̀ kò tó ní mọ dáwà kò tó ní ọṣẹ nìkan ọlọ́run ní ìnàmọ́ ìrara èyí ń kọ àmọ́ kánà lè mọ́mìnì wọ̀lá mọ́mìnì àti ìdàgbàkọ̀dọ́gbọ̀n wọ́rọ̀ sùúrù amúrọ̀ ayẹ̀kọ́ ọlọ́run ní kíyàtúmìnì amúnì ọ̀tọ̀ fún mi ní lọ́kùnrin àti lóbìnrin tọ́lọ bá ti ní báyìí ní kẹ́ ṣe tó tún máa rẹ̀ ní ọ́pṣẹ̀ wà báwọn àti ìwé ní ojú olóyè mẹ́ta lọ́mọ tí wọ́n yàn ní kẹ́kẹ́ ó tún ń da ọ̀rọ̀ ànẹ́bí wo ọ̀rọ̀ ọlọ́wọ̀ ọ̀rọ̀ ànẹ́bí tó wá ń dárò ó ní kò jẹ́ kẹ́ mọ̀ dárò rárá ọ̀tọ́ láti mọ̀ dárò ó ti ní Israel mọ̀mí ní gidi nìyẹn náà èèyàn ní o káṣọ mọ̀mí ní lọ́kùnrin Hmm. kó ṣe kí ni kọ́kọ́ jagun sẹ́ ìbáàjẹ́ agbádá ìbáàjẹ́ àríkínbà ìbáàjẹ́ sókòtò hmm. hmm. ìbáàjẹ́ bùbánà èyí ètò ẹ̀bá jẹ́ mẹ́ kò tọ́ àráàmù ní fún ẹtún wá wo tí ó tún lágbára nínú tí ó sì ọlọ́run ọba sọ ànábì ní sàlásátùn la yukallimuhum Allahu yawm al-qiyamah àwọn ìran mẹ́ta kan bẹ ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ al-qiyamah wala yanzuru ilayhim kò ní síjú àánú wọn wàlá yúzà tí kò sì hmm. ní fọ̀ wọ́n mọ́ níbi kùdìẹ̀kùdìẹ̀ wọn hmm. ó tún wá ní wàlà hún azabun alim ìyá ẹlẹ́tì ilé ìtún bẹ fún wọn ìyá mẹ́rin hmm. ẹyọ kan ló ń ta lórí láyà tó ní fi fi ọba abẹ́yọ kan lẹ̀ ọlọ́run á kún nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ fún àwọn ìran mẹ́ta nínú àwọn èèyàn tani àkọ́kọ́ alimusbilu ee ẹni tí ṣòkòtò rẹ̀ kọjá kókó sẹ́fẹ́ ah, ìjọba ẹgbẹ́ bọ̀ fẹ́ ṣe ṣe ń bọ̀ nínú títí wá àwọn ni wọ́n sọ̀rọ̀ àwọn wa kọ́lá ń sọ ọ̀rọ̀ mẹ́bìnrin léyìí lọ́rọ̀ mẹ́bìnrin láka gbogbo àwọn àti ìkọlá ìrọ̀lọ́ àti ọ̀rọ̀ mọ̀ eléyìí ti rọrùn gan ní ṣe tó ń rẹ̀ bá mọ́ pé kọ́dà kan lọ tẹ́ lórí kìíní kọ́ wá gbádùn kọ́ wá pàdé sí yípa pé sí àdúgbò sí sàlásà tó sàlásà láàrín kàlẹ́gbẹ̀ ọmọ kìíyà wọ̀lá yẹn dé ìrìn wọ́n á nílò kéde wọ́n àwọn aláàbò àlè ẹni àkọ́kọ́ tó wá pẹ́ dàbọ̀ àlùmọ́sí bínú ẹni kejì almanan olóògùn lọ́dà tẹ́ta almunfiku sílẹ̀ àtàwù bilhalfi kazi ẹni tí ń fi ìbúra rọ́ tó fi ń tajà wàláì sàláì síta sàlámùwà èyí wàláì sàláì jẹ ìṣẹ́ sánbẹ̀ wàláì kò fẹ́jà lẹ̀ ẹnikẹ́ni ìpàwọ́ sórí mi hmm. ẹ wá wọ́n jẹ́ kí àwọn èèyàn ṣe pé àdíṣe oríṣi ìyà méjìlá kàyí fún kíni fún hmm. ẹni tí a sọ yóò bá kọjá kókó sí èyí tó jọ́kùn ni hmm. àkọ́kọ́ ni pé ma asfala minal ka'bi minal izar fàfin náà àwọn àdíṣe pé olórí ẹ̀nà ó ti níṣì tó bá ti kọjá kókó sẹ̀ iná ni ó ti níṣì àwọn èèyàn máa ń mú ìrújú wá ṣùgbọ́n èèyàn kọ́ alimọ́ ráyè láti mọ láti mọ ṣe eré ìdúrà wà àdìsí ànábì ìyá méjì ló wà fún ayé pé ẹ̀sẹ̀ méjèèjì yàtọ̀tọ̀ ìyá kan gbé pọ̀ dáadáa iná lásán àbí fi ròyìn ọ̀kan ọ̀kan ó tó fi ìyá mẹ́rin ròyìn ẹ̀ ó ti rí ká pé ẹ̀sẹ̀ náà jura wọn lọ òun nìyẹn. bákan náà nínú tí wọ́n fẹ́ pàápàá jùlọ fọkùnrin wọ́n fẹ́ ká máa wọ aṣọ funfun ọ̀dà ọ̀dà mm. kí yàn mọ̀ wọ́sọ̀ funfun. yàn ní dandan lé o. èyí kẹsí dandan mm. àbí ni wọ́n fẹ́ àní mm. dandan wọ́n fẹ́ nínú mú àwọn tó dá nínú àwọn ẹ̀kọ́ náà ni pé ká mọ̀ wọ́sọ̀ tó bá jẹ funfun. nípa ànábì àwọn ọ̀sán ó ròyìn dáadáa púpọ̀ ó ní ilba sumi siyabi kun albaya ẹ máa wọ faṣọ funfun náà wàṣọ tẹ́ ń wọ̀ fa inna min khairi siyabi kun nínú èyí tó dájú náà wàṣọ yín òun nìyẹn ọ̀rọ̀ ni wàkẹ́fì ní fi há mọ̀tà kan kọ́dà wọn ní kẹtù máa fi sin òkú yí ó ti ní sìn tọ́ eléyọ̀ wá sí iléèwọ̀ náà ká máa wọ kọ́lọ̀ mi nínú aṣọ ṣùgbọ́n náà sọ pé yóò tún máa gba aládá pé ọ̀sọ̀ àlẹ́bí ní aṣọ funfun báyìí yóò wá ń wọ̀ yóò tún máa ṣe kíni lọ́dà aṣọ wíwọ̀ ìpínlẹ̀ e, alájà ní ṣùgbọ́n yóò máa ṣe kíni yóò tún máa gba aládá ìntẹ̀láṣẹ̀ àmẹ́bì ní jésù kùtù ní ọlọ́sókè yóò ṣe kí ni yóò wọ̀n gbọ́dá tó ṣe súnà nẹ́bì yóò sì máa bíbí ní ọlọ́run tó bá ti ìgbà tí ó fẹ́ ti mọ̀tẹ́ tí mo fẹ́ ní tí mo fẹ́ wáyé ìrìnkẹ̀yà léyà sọ́lásẹ̀ tẹ́lẹ̀ ní ṣíṣe lẹ́bìkì ṣíṣe lẹ́bìkì rẹ̀ láti àwọn kan ló fà sókè ẹ̀yìnwá àti ọmọ átú ọkọ̀ wà lókè ọkọ̀ lọ́lẹ̀ rẹ̀ sàrọ̀ tó wá sí bákan náà wọ́n ní kájìnà sí aṣọ tó bá jẹ́ pure red hmm. yọ pé rẹ́ẹ̀dì ni báláwú kájìnà sí hmm. ló bá yẹ pé ní rẹ́ẹ̀dì oníkọ́lọ̀ mi èyí wà láàmú hmm. gẹ́gẹ́ bí حديث البراء بن عازب يقول نهانا النبي صلى الله عليه وسلم عن المياسر الحمر هذه كما نقع واسو تو با جي بيوريد وتنيسن كما لو بكنا dẹ́dẹ́ ní fún ọkùnrin àti kó ìwọ ara kó sí ìwọ ara pàápàá jùlọ láàrin ọkùnrin ní láàrin ìdodo sí òun sì kankan lẹ̀. àwọn tó ń ṣáàgì ń kọ <laughs> ẹ̀yìn yẹn máa ń wọ ṣòkòtò tó hmm. ah. wá pín sí wọn sí pé nǹkan mọ̀ sí ilé ìlú yọmọ àti àgbè sí láàrin títí. nǹkan nínú ẹ eh? ó di di tàṣàbò òbílẹ̀ kò fáàrí náà láti ní ìmọ̀ ìlú bẹ́ẹ̀ àwọn kẹfẹ́ nínú wọn sí ìlú yìí eh. kì sáàgì ni wọ́n ń pè kò sí náà sàsìlámù eh, kò sí náà sàsìlámù rárá hmm. kò ti níjà. náà bákan náà obìnrin náà dandan ni kí ó bo òwò ara rẹ̀ fún gbogbo tí ń jẹ́ ọkùnrin àjòjì pátápátá hmm. ó ti nìsín kódà tó tún bojú kó bọwọ́ ara ẹni hmm. tí ọba sì dòye náà kọ́ mọ̀ pé òun ò tí ì ṣe pé nù hmm. àmọ́ ti gbìyànjú ó ti gbìyànjú kì í tí ì ṣe pé ṣùgbọ́n ṣe rí ó ti gbìyànjú torí pé ká bojú náà nínú ẹ̀sìn lọ́wà nínú ẹ̀sìn lọ́wà ọlọ́run bá rí kíọ́lá ó ní ilé ànábì yá ayé ànábì ilé ànábì kó àzùwájíkà sọ fáwọn ìyàwó rẹ̀ Mm. wọ́n bà náà tíkà àtàwọn ọmọbìnrin rẹ̀ mm. wọ́n ní sáàrì mọ́mìnì àtàwọn ìyàwó àwọn mọ́mìnì kí ni ìdìnnà àléhìnà níjàláàdì ìdìhìnà tó mọ́ dá fún gbélẹ̀ jẹ̀lìbáàbù wọn tó mọ́ dá bólẹ̀ ó ti rísìn jẹ̀lìbáàbù náà sin aṣọ tá dà láti orí délé gbàgẹ̀rẹ̀ aṣọ gbàgẹ̀rẹ̀ ni wọ́n pè ní jẹ̀lìbáàbù ó ti rísìn yẹn pé aṣọ tí wọ́n wọ̀ ní aṣọ ọ̀ṣọ́ wọn mm. ó ti rísìn. ọ̀làṣọ́ ìgbéyàwó. torí àtúnwájà mọ́jẹ̀mú jẹ̀lìbáàbù náà òtí nísìn á padà bẹ́nu bá ká tó parí kọ́nà tó lájẹ kásìkò wà hmm. pẹ̀lú ìdọ́lọ̀ ní bí bó ṣe jẹ́ nìyẹn hmm. wọ́n á ní bó wà níwájú mọ̀hárìmù rẹ̀ a ní mọ̀hárìmù ni pé hmm. ilé wọ̀ ní tọ́lọ pé ẹ̀lú ìfẹ́ra yín láíláí òtí nísìn kò sọ́nà tẹ́lẹ̀ fi gbà jẹ́ ẹlẹ́tọ̀ ara tẹ́lẹ̀ fi fẹ́ra yín láíláí àwọn ni irú bàbá ẹni ọmọ ẹni brọ́dẹ̀ ẹni àti ọ̀nkù ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwọn òtí nísìn bóòrùn kí ni wọ́n lè rí kí ni wọ́n lè rí lára rẹ̀ wọ́n ní etí wọ́n lè rí òun náà ni gẹ́gẹ́ bí ọrùn lápèjúwe gẹ́gẹ́ bí irun lápèjúwe ẹsẹ̀ ìjísẹ̀ lápèjúwe àwọn tó jẹ́ pẹ́ńpẹ́ nínú ìgbà tó bí ìrẹ́mọ sí kí ni ó wá yọ yẹn lẹ̀ tó ikú ń bẹ wọ́n àwájú bàbá àwọn fọ́mọ fọ́mọ lọ́yẹ̀ ń bẹ wọ́n náà kọ̀ bá wọn. àjọ rẹ̀ àjọ ọjọ́ rẹ̀ àbúrò rẹ̀ àbúrò rẹ̀ àbúrò rẹ̀ kọ̀ bá wọn. wọ́n fọ́mọ lọ́yẹ̀ èyí ń ṣe èyí ń ṣe lójú àbúrò rẹ̀ náà ah, ní ìta gbangba láàrin ìwé ẹ̀ tó ń gbàdá sí èyí tó rí ra òye tó rẹ kọ́ mọ́ burú nù alóburú bẹ́ẹ̀sì èyí tó wá kú ìkẹwọ́ káàmù kú ọ bẹ̀rẹ̀ ọlọ́run inú àwẹ̀ la sì tún wà yìí àwẹ̀ sì máa ń bí bẹ̀rẹ̀ ọlọ́run bá síyàn lọ́kàn kò yẹ ká tó jẹ́ ọlọ́kàn líle àtúgbọdọ̀ hmm. jẹ́ ọlọ́kàn líle ká gbìyànjú ó ní láàrin obìnrin sóbìnrin náà kéèjì báyẹn náà lọ hmm. ẹ pé obìnrin sóbìnrin láwọn obìnrin tó kàn máa sí gbogbo ara lẹ̀ wọ́n mọ̀ sí pé àwọn obìnrin ò ní ẹ̀kọ́ rárá ò ní ẹ̀kọ́ àwọn náà àwọn àwọn sàájú òun sí bẹ́ẹ̀ ó yọ ìyálẹ̀ láàrin ara wọn síra wọn mm. ọmọ ẹ̀kọ́ àwọn obìnrin àwọn obìnrin tí ó tún wá wà ní òhù tí wọ́n jọ máa sùn lédi bẹ́ẹ̀dì kan náà láhìlá ìlọ́lá ò lẹ́kọ̀ọ́ ká tó rá wo àwọn ẹ̀kọ́ Islam nípa ọ̀rọ̀ aṣọ wíwọ̀ ó ṣe pàtàkì. bákan náà nínú aṣọ rẹ̀ hmm. kò gbọ́dọ̀ sí kí ni kò gbọ́dọ̀ fẹ́lẹ́ kọ́lá àtọkùnrin náà gbọ́dọ̀ fẹ́lẹ́ támàrà wọ gbogbo tí ń bẹ ní báyìí bí ìwé bá wọ̀ kò gbọ́dọ̀ fẹ́lẹ́ aṣọ fẹ́lẹ́ fẹ́lẹ́ támàrí tí ń bẹ támàrí gbogbo inú rẹ̀ kò dá eléyìí náà wọ́n sì ń dára lásán ní wọ́n lèsì ó dé lèsì àwọn akọ̀kọ́ tẹ̀ ń gbọmọ pé ọmọ obìnrin wọ̀ lèsì hmm. ẹ sì gbogbo tó wọ̀ yóò sì máa sùn bẹ́ẹ̀ni ẹgbẹ́ ìwé ìwé ẹ̀ náà ni ó ti lèsì ìmí ó sì wọ alẹ́lẹ́ ní ọ̀rọ̀ sọ ẹ́ ìwé tí mo rẹ̀ bí kọ́lọ̀ pàǹtì rẹ̀ pé pàǹtì fún kọ́lọ̀ pàǹtì rẹ̀ àwọn bí ẹranko tá a ti sọ ní àwọn bí ẹranko làwọn tó bí lọ́yìn tẹ̀lé ní káàkiri ìyẹn bí lè ṣe ara káàkiri bẹ́ẹ̀ ni kò bọ́ ọmọlúwàbí gan bẹ́ẹ̀ ni ká tó wá sọ pé sí ọmọlúwàbí kò sí nínú kò bá mu àwọn yìí ká pé pé ó ti ṣèbàjẹ́ lọ́sọ̀ fún wọn hmm ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ àdìsí kan àdìsí yẹn lágbára púpọ̀ ẹ kò yẹ kí yóò sì kí ni kọ́mọ bá bá fún lẹ́rù ọ̀la ẹ̀ àwọn obìnrin kọ́mọ bá lẹ́rù ànábì ní sinfani min ahli nari lam arahuma àwọn ọ̀rẹ́ méjì kan bẹ́ẹ̀ náà ọmọ lẹ́ni wọn ọmọ lẹ́ni wọn ilé tí ì àbí ni wọn ò sí wọn tí sí lásìkò wọn. ibi ẹ̀ pé sì wà. wọ́n wà. kí wá ló fi ròyìn wọn wọ́n kó ròyìn àkọ́kọ́ pé káwọ́mú máa ń sì áátú jẹ́tòrí bó nàbí anas àwọn tí wọ́n ní ẹgbà lọ́wọ́ tí wọ́n fi ń náà wọ̀nyàn ó náà hmm. láyé táwọn afá sí lórí ẹ̀ àwọn afẹ́kẹ́ láwọn tí wọ́n jẹ́ bí ọlọ́pàá àwọn oníkíní ni àwọn bá wà nípò agbára ń ṣe àbò sí fáwọn èèyàn wọ́n wá ní a نساء كاسيات عاريات الله أكبر مائلات مؤملات أن كأسنات البخت لا يدخلون الجنة ولا يجدن ريحها وإن ريحها لا يوجد من مسيرة كذا وكذا نساء كاسيات obìnrin kan ní kàásíyàtùn wọ́n lọ́sọ̀rọ̀ àríyàtùn náà ni wọ́n wọ́n sọ ṣùgbọ́n kìí òhun ni wọ́n wá gẹ́gẹ́ bí hmm. àwọn màmá kò ní ẹ̀rọ rí irú ẹ̀rí ta rí ẹgbẹ́ ìṣẹ́ ìyàwó sọ fẹ́lẹ́fẹ́lẹ́ ọkọ̀ hmm. gbogbo tí ń bẹ nínú láàmà rí hmm. kí ní pẹ́ rápè kàṣíyàtún àríyàtì ó wọ pàmọ́ òmìnir tí o gbẹ táìtì mọ́ lára eh, gbogbo ṣégbèsè mọ́ eh, kí lọ́n pé kàtíyàtún àríyàtún hmm. gbogbo ẹni tó wọ sọ́tọ́ ipé mini campus náà lọ èmi ní ticket ní mùsùlùmọ́ lóbìnrin hmm. kí á mọ̀ pé kàtíyàtún àríyàtún owó sọ́ọ̀sù náà wọ́n wá jòkó gbó tó lọ́wọ́ òun ló wà nínú gbéni hmm. nínú lójú sẹ̀rí àsìláàmù ọ̀rọ̀ ìsìláàfíwò ní ọ̀rọ̀ ìsìláàfíwò ẹ̀rọ bá sì ní káwò lójú àṣà náà àyẹn lọ yẹ káyọ̀ lè mọ̀ pé ilé ìlú ní tìmọ̀. bẹ́ẹ̀ni. tó wà náà mọ irú àdámọ́ tó lọ ń dá mọ. bẹ́ẹ̀ ló ẹ ẹ bá a fi kún un obìnrin tó wọ ṣòkòtò hmm. tó ò sì wọ nǹkan níbo wọ hmm. jáàbù. Hmm. òun lè fi ọmọ lábẹ́ rẹ̀ ṣùgbọ́n síbẹ̀ tó ti ṣe kókò ẹ̀. sẹ́ni akàmọ́ àtòjú ẹ̀ lásán ni sẹ́ni ìkankan yẹn gbogbo aṣọ téèyàn bá wọ̀ tí ò sí jẹ́ ìbáàbù lékè rẹ̀ ó ti kó sábẹ́ rẹ̀. ó kó sábẹ́ rẹ̀. èèyàn báyà ti gẹlẹgẹlẹ kàṣíyàtún àríyàtún mm. ó di inú wọn sọ ní àwọn òkùnrin mm. ní wà gbogbo aṣọ tó bá ti gbégbé ìgbàbùlé mọ́lẹ̀ tí yàn fi gbé ìgbàdé tí ó gbé wájú àwọn ọkùnrin ọlọ́kùnrin tí ó gbé ọ̀ṣọ́ ní ìyẹn tó bá ń gbé wájú ọkùnrin ọlọ́kùnrin tó lọ gbogbo àwọn òfin kàṣíyá àríyá tí ó jẹ́ ìlẹ́pọ̀ ọ̀rọ̀ àmọ́ náà ní kí ló bí tó bí ìlẹ́pọ̀ ọ̀rọ̀ nígbà tó fẹ́ gbóúnjẹ fún yàn hmm. ìwọ́n tó nígbà tó wọ́n ìgbàgbé ìwọ́n gbóúnjẹ fún obìnrin hmm. ó sì tẹ́ bí a hmm. ó tẹ́rùn lọ́lọ́lẹ̀ gbogbo ohun mẹ́ra bẹ̀rẹ̀ ni tí mẹ́ra rẹ̀ lè yí ìwò ó jẹ́ ìkẹ́lẹ́ wà ní tákù kàṣíyá tún àríyá tún mo sì jẹ́ nìyẹn ẹjá fi mọ níbẹ̀ yẹn kákàbárí ka wọn nínú tá a sì kà yìí nínú ti àdìsí ah, gbogbo ó jẹ́ mú tá a fẹ́ kà yìí ó ti kó sábẹ́ gbogbo ó ti kó sábẹ́ àdìsí yẹn aláwọ̀kọ́ ni mẹ́jẹ̀mú tó ní ṣe pẹ̀lú jẹ̀lìbáàbù obìnrin tó bá fẹ́ wọ̀ òní pé kọjá sí pé ó di gbogbo ara pátápátá. kìí ṣe pé ní àyàkọ́tà kí ló máa ń pè tòṣí àyẹ̀mú sí wọ́n pè àwọn tirikọ́tà yẹn èyí gbogbo jẹ̀lìbáàbù kọ́là bí ọ̀bá jẹ́ kó lọ kètì nítumà gbogbo ẹni tó wọ jẹ̀lú ìjáàbù mm. tí ò jókun lọ kí lòun náà mm. kàṣíyàtì mm. àríyàtì títí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àgbọ́dọ̀ fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n fúnra wa sọ ìtí súnmọ́ sọ lélẹ̀ ìtí ẹ̀sìn wa sọ lélẹ̀ ó ti ní sìn sísà ìjáàbù rẹ̀ gbọ́dọ̀ kí ni ìjáàbù wọ́n gbọ́dọ̀ gbé gbogbo ara rẹ̀ pátápátá ó kàyà àlẹ́ ìwé tó àlẹ́ ò nígbà bọ̀ wà ní kíni mm. ìdájọ́ ojúgbogbo tí ó ti gbé ilẹ̀ tán rẹ̀ kò sí kíni òun àrà lábẹ́ kíni mm. kàṣíyàtò mm. àríyàtò ló ti jẹ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kó tó sí pé aṣọ yẹn ó ṣe kíni ó tíkì kọ́ mọ́ di aṣọ tó ṣe kíni fẹ́lẹ́fẹ́lẹ́ ta aṣọ lẹ́ẹ̀kan dáàmọ́dé ti ń bẹ lábẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta kó ṣe gbàgẹ̀rẹ̀ gbàgbé tọ́mọ́ fún mọ́ tọ́mọ́ fún mọ́ yẹn lára máa lọ rẹ̀ jáàbù náà tó tún gbẹ́ fún táìsì ní ìjáàbù tó ń obìnrin sáìjáàbù sáìjáàbù yóò lọ rẹ̀ mọ́ rẹ̀ máa fi kún àwọn míràn fún ọ̀jáàbù lọ́wọ́ wọn sọ̀sọ̀ sí gbogbo ìjáàbù báyìí Ìwọ́n ní àlàáfẹ́ lórí ẹgbẹ́ nínú òkèèrè ẹjá ní àwọn àwọn ìgbìmọ̀ ló dá o. Àwọn ìyá fún ọmọ Mùsáyà náà. Mùsáyà náà. Ẹ̀dì àzọ́rọ̀ rìjẹ́. Kọ́mọ́sí ọ̀sọ́ ìjáàbùtà bá wọ́n kòrókò tún gbọ́dọ̀ jẹ́ ọ̀ṣọ́ tí ó tún mọ́ wá mú àwọn èèyàn yìí di láwẹ̀ ìtúwò àwọn ìjáàbù ó tún ní ìdíkó tún gbé jáàbù ní ìlú mọ́lẹ̀ ó ti rí ó ní ìdíkó tún gbé jáàbù ní ìlú mọ́lẹ̀ torí pé òun jẹ́ ìjáàbù ó fẹ́ ti di ọ̀ṣọ́ fún rẹ̀ ó ti rí nínú májẹ̀mú ìjáàbù òun yẹn hmm. bákan náà kí ọmọ jẹ́ pé ó fi pẹ̀ fún sí ara ìjáàbù yẹn lóbìnrin lóbìnrin lóbìnrin hmm. sí pẹ̀ fún bẹ́ẹ̀ tí ó máa táyàn ẹjọ́ ẹjọ́ àti akọjá dáyàn wọ́n máa ah, eh, sísà eh, inú mọ̀láìkì ọ̀rọ̀ ìrìn oh. ó tún máa wó láwùjọ fún ìdájọ́ òsì fún ìdájọ́ òsì ah, oníṣìí náà á dìtò oníṣìí náà tó lè tó lè jìnnà jáde táyàn wá ń gbé wọn ní rẹ̀ wá wó láwùjọ olóṣìṣì náà ni yàtọ̀ sí wọn náà àdíjà ah, hmm. bí ìrora rẹ̀ díẹ̀ bákan náà kọ́mọ jẹ́ lùbá sùsùrọ̀ hmm. aṣọ tí èyí fi dá yàtọ̀ láàrin kó sì má jẹ́ aṣọ àwọn kọ́mọ̀ jẹ́ pé aṣọ kọ́mọ̀ ju aṣọ ọkùnrin hmm. kó sì má ju aṣọ àwọn akẹfẹ̀rí bákan náà kọjá sí pé kọ́mọ̀ sí ibi aṣọ tí nǹkan àmì àwọn kẹfẹ̀rí tó wà lára rẹ̀ gbogbo tá a ti sọ lẹ́ẹ̀kan yẹn hmm. àbí kọ́mọ̀ jẹ́ aṣọ tó ní fọ́tò lára ó ti nìsín hmm. gbogbo ẹ̀ pátápátá sẹ́wọ́n jẹ́ ìta parí ẹ̀yẹ̀ ìgbà àwọ owó ọ̀tún lápọ̀ tìbọ̀ owó ọ̀tún lápọ̀ wọ́sọ tàbá fẹ́ wọ́sọ àṣì bísímìláì ó ti mm. tàbá fẹ́ wọ́sọ tàbá mm. mm. fẹ́ bọ owó sì lákọ̀ọ́kọ́ bọ́ nínú ẹ̀kọ́ aṣọ wíwọ̀ nìyẹn bákan náà tàbá fẹ́ wọ́sọ nínú ọjọ́ ta ma ń si tàbá fẹ́ wọ́sọ òní alhamdulillahi ladhi kasani haza sauda wa ruzaqanihi min ghairi hawli minni wala quwwa lẹ́nu pé ó ti dẹ̀sí báwọn ó ti dẹ̀sí ìpínlẹ̀ rẹ̀ aládàá ẹ̀sìn sórí ni ó ti wọ́ ó ti wọ́ ó ti yé bákan náà tí tó bá yẹ pé aṣọ tuntun tá ẹsẹ̀ dá la fẹ́ wọ̀ a sọ pé allahumma laka alhamdu hmm. anta kasauta nihi hmm. as'aluka min khairihi hmm. wa khairi ma suni alahu wa a'udhu bika min sharrihi wa sharri ma suni alahu gbogbo ọ̀rá bá ti máa sí aṣọ abá tó wá lẹ́yìn tọ́wọ́ tuntun tó náà ó tún lábàá tí wọ́n ní ká ṣe fún hmm. wọn sọ pé tó bu ní wà yukhlifu Allahu hmm. àbíká ní ilbasi hmm. jadidan wà ish amida wà mut shahida bákan náà tí a bá fẹ́ bọ́ sọ́lẹ̀ wà á tún ṣe kékeré bismillah ọlọ́run bá rí kọlá kí ó jẹ́ kí tágbé ọ̀nà kó jẹ́ kó wúlò fún gbogbo wa. jazakumullahu khairan amina barakallahu fikum amina nafa allahu bikum amina wa ta'akum allah bi sihhati wal afiya amina. àfọwọ́ tí a ń gbọ́ láti àárọ̀ àwọn náà ni fadilatu sheikh al-imam kamaruddin abdulrahim imam jamiu tawhid wa rais mu'assasat ad-din nasiha àwọn ni a ń gbọ́ láti àwọn kan bàrẹ̀ kọ́lá fún wa lọ́rọ̀ ní ìgbà ìlọ. níta bá wa ń sọ náà nípa ìdájọ́ àwọn apá kan náà àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ aṣọ wúrọ̀ láru aṣọ ọkùnrin àti aṣọ obìnrin. àwọn tó bá ní ìbéèrè kan sí kejì ní ká máa pè sí nọ́mbà zero seven zero three one five zero one two five six zero seven zero three one five zero one two five six nọ́mbà tí a lè máa pè sí wọlé nìyẹn. Naam. وعليكم السلام ورحمة الله وبركاته àmì àgbègbè wa náà. àmì. ẹ dákun ẹ lóòótọ́ di dájú ọ̀nà àmọ́ kábà rí obìnrin jẹ́ pé bóyá òkè aláṣọ níbi aṣọ ọkùnrin náà ní wọ́n wọ́ ọ bí àkàrà ni tẹ́lá àti ní àti tẹ́lá àti ní kò sí yìí ọkùnrin tó lé ọkọ rẹ̀ ló ń lájẹ̀ bẹ́ẹ̀ nàbí o ọdún jẹ́ pé akọkùnrin mọ́wọ́ gbogbo èyí ò ní ó ti di tẹ́rígbèpè náà ni ó ń tẹ́rígbèpè nù tí ó bá sì ní yọ́sẹ̀ kò sẹ́ àgbà tó ní lára jèpè lọ ìpè tàbí sí kó ní yọ́sẹ̀ kò sẹ́ obìnrin sì àgọ́dọ̀ dáwùtẹ̀ ìgbà wa ló tẹ́ ìrún tẹ́rígbèpè tiẹ̀ nù kọ́ wọn kó sànù wa bẹ́ẹ̀. obìnrin tí máa ń wọṣọ gbogbo ìgbà Ah, Ìròyìn akọ́mà ní ìsinmi àgbà bá ṣe ń ṣe ìnáwó ẹ̀yàwó obìnrin wa mú stáàlì ìgbàlá. Ẹ̀dàbọ̀ nínú àkíyèsí fún mẹ́nà òun ni pé ó pa obìnrin Mùsùlùmí. Wà lórí sọ́lá. Ẹ ṣeun. Ẹ ṣeun. Wàlá. Wàláì. Wàláì. Àmì. Àmì dákun fẹ́. Ẹ̀fẹ́ tí mo fẹ́ sọ ni pé hmm. àwọn obìnrin hmm. ẹni tí ẹ̀mí rẹ̀ sì tí ọ̀nà hmm. láti máa lò jáàbù ó gbìyànjú kọ́kọ́rẹ́ máa lò ìjọ́ mọ̀ fi kírun náà. Bí ká máa kírun kí oúnjẹ ọmọ yọ́lẹ̀ kápọ̀ ọmọ yọ́lẹ̀ ìrún yóò láǹfààní ìrún kí láì kòkòtò ní kí wọ̀ gbogbo ẹsẹ̀ sì sílẹ̀ wàláì bẹ́ẹ̀ ni yóò láǹfààní. Àwọn ìyá àlẹ́ yìí mi ò fẹ́ kí òkú ni ẹ máa ṣe ìmọ̀mù mo bẹ́ẹ̀ bá ara sára yìí eh. yóò lásọ kí òun lásọ kí òun yóò wá dẹ ìwé wọn wálẹ̀ yóò wá bo gbogbo ẹsẹ̀ wọn. àwọn nígbà yìí sì ìjáàbù náà ìbòmú lásán naam ìbòmú lásán ní ọ̀nà ìmọ̀ fi kí òun gbogbo ara sì sílẹ̀. onírò hmm. ah, kọ́lọ̀ wọn wọn jà ṣe ìwọ̀n kàkàkà dà àwọn dànù naam. salaam aleykum aleykum salaam. àmín

ìrùn oríṣiríṣi sílẹ̀ ìfi níbi yẹ irú òjò aṣọ ìbúra lèyìn kì í sasọ wíwọ̀ bẹ́ẹ̀ nìsín kò sílẹ̀ ìfi bìyẹn. gbogbo ìtẹ́jọ́ fi ń bo akapọ̀ akapọ̀ kì í sasọ wíwọ̀ ni. nínú tí mo ń bí ìfẹ́ náà bẹ́ẹ̀ ni ẹ̀tún gbọdọ̀ dá aṣọ ìbúra lọ́wọ́ bẹ́ẹ̀ ni sójà lẹ́bí sọ fẹ́ràn wípé a máa sọ ti àwọn ìyàwó ẹ̀ ni àwọn ilé ìròyìn sọ ti ìyàwó bá ti fi wá ọdún mi ìwọ̀n bá mo máa sọ ti ìyàwó ẹ̀ sójà lẹ́bí ni lẹ́yìn àwọn sọ ti àwọn ìyàwó ẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀dì kankan náà ni. Hello. Salaam alaikum ó ti kọ́ ti náà ẹ ń pàkíyèsí kan lọ́dẹ̀ kan mọ́ pẹ̀lú àwọn tí wọ́n máa ń kírun hmm. tí aṣọ wọn ìṣe àwọn obìnrin káṣọ wọn yìí balẹ̀ hmm. ẹ pé ó máa sún gbogbo ẹ̀ṣẹ̀ wọn ó máa sún hmm. ara wọn kódà lè mú ọ̀láyé tó wọ̀ tó fi kírun mínísíkẹ̀tì ni yẹn lọ mínísíkẹ̀tì kírun ẹ wá wò mo lọ ọ́fíìsì kan ní last week ní mo sì dùn aláìlẹ́ni ìlú ẹ̀rọ àyíná nínú ìlú ah. púpọ̀ ah. àwọn obìnrin ah. wọ́n sì kó ìjà àbùdáde bí a ti kó wájú àbùdáde o mínísítà wọ́n ti tíìmù sí dáàbò báyìí dáadáa. kọ́dà police headquarter ń bẹ̀ o hmm. wọ́n mọ̀ sí dáadáa. àwọn obìnrin tí wọ́n àwọn ọlọ́pàá wọn tó hmm. dé bìnrin tí wọ́n ti fẹ́ tún báyìí wọ́n ti ní jáàbù tí ó bá ti ní fìwé. ibi tó ń bẹ̀ lọ mi gé sàmú lọ. inú mi dùn. naam hello naam. wàhálà sọ̀rọ̀. ẹgbẹ́ fún ìbéèrè tí mo fẹ́ béèrè lọ tó ti dùn lálẹ́ ti àlejò lọ́dọ̀ yẹn tó tó ìjọba kan wí. àlejò àbí. ìjọ mẹ́rìnlá ni a lè fi ṣàlejò. ok ìjọ mẹ́rìnlá fi ṣàlejò àbí tó jẹ́ ojúṣe wa jẹ́ mẹ́ta náà ni ó ti nísìn. lẹ́ẹ̀ lẹ́ẹ̀sì tí ó dè mọ́ orí tó ti dáadáa lẹ́yìn tó mẹ́ta. sàrà lásán ló kù ìjọba fún àbẹ ìjọba jẹ fún lù èyí wọ́n ní ìtàmì ní ọ̀tẹ́bì sálẹ́gbèdé àti dáìsà bá ṣe láǹfààní àti ìgbà alálejò sí mm. ó ti ní sí àmọ́ sálẹ́gbèdé ọjọ́ mẹ́ta yẹn mm. òun dandan ni ó jẹ́ ojúṣe ọlọ́run sàn ilẹ̀ <laughs> eh, sàn ẹgbẹ́ kọlù gbẹ̀yìn aláwọ̀ bá ṣẹlẹ̀ sàn ìmọ̀ pẹ̀lú tọ́pìkì tẹ́ bá wa tírìtì dákò gbé yìí dákò dákò náà wàlúkù sọ́lá Allahumma amin. Ọlọ́run sẹ́rẹ̀ sàn. Ìsákùn lọ́kẹ́. Ọlọ́run bá dúgbò fún Fọ́tọ́ Sheikh Alimam Kamaluddin Abdulrahim. Hmm. Ọlọ́run bá dúgbò fún yín dáadáa o. Gbogbo àǹfààní tẹ̀síwájú lọ́wọ́ ojú jẹ́ dáadáa fún yín láyé àti lálùkìyàmọ̀. Àtàwa àtẹ̀yìn kọ́nà bá lè kọ́lá kó jáma bẹ́lẹ́ yìí dáadáa. Àtàwa àtẹ̀yìn gbogbo tó lọ́wọ́ fún wa náà àwọn ọmọ náà bá lè kọ́lá kó bá wa fún wọn. Tí wọ́n ní ọmọ onímọ̀ àfún hmm. òdodo hmm. ìdílé sí ọlọ́run àti gbogbo táà ti ń bọ́ra wa ọlọ́run bá lè kọ́lá kó ṣe ìdúró fún aláṣàrà àwọn ọmọ wa kó ṣe ìdúró fún alẹ́ wa níta wa níbi ọ̀rọ̀ wa níbi hmm. ìṣesí wa kó fàlùbákà sí gbogbo ìṣesí wa. èmi ọmọ ya yín abu abdullahi khalil buna ahmad alqarawi àti fadlatu imam imam kamarudin uh, abdulrahim uh, al-imam jamiu tawhid àti sheikh uh, ridwan muhammad